بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تو إني جدرين بشر رمضان نولو ogun ní ọmọ ẹ̀lá ìrọ̀lọ́ 1437 nigeria ìyàṣù òkè jẹ́pàáyé oṣù ẹniwu july ìlú mẹ́lẹ̀ ìgbìmọ̀ ọjọ́ mọ́ndé ìrọ̀dọ̀ 2016 inṣàláwò tafsirwa ìwòlá èmì ní àyàdé ọdọ́ ìwò kòjí èmì ní ìpé kọjọ́ ọ̀tọ̀lálẹ̀ karatu ìkányà bùsí fẹ́rin ní adúgbé àyà 167 èdè kúrọ̀tù bàkọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين اتبعوا له أن لنا كرة فنتبرأ منهم فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخالدين من النار نعم تبارك وتعالى ينهي وقال الذين كفروا وقال الذين اتبعوا تكابيكم أمام أمامك amma kuma shi bai ba mu nan imani ne lau an na da na tarwata imani mo da bito duniya ke ji kuma shi wa mama lola wa turuka kan da bito duniya ta ba wa na tabarra aminhum aboyi kuma rabu a tan ni kuma goma goma kwere ma yugo bo a tan ni ba an kuma mo wa kwere ya gugu ma te kema tabarra minna dabal kama go ba tan ni alku ma dina ya wangi ni ba alugo ma ha ma dina ama jija ka amme mamani kadhalika abanale yurihimullahu a'malahum hasaratin alaihim um wallahu tabaraka wa ta'ala um ya nya dun ma ka kokolo ma du ma si dunia pa ko si o si uma kolo o um si um ma ti domo wa ma hum bi kharijina minan nar abokide ma nya du gbehunan ene bi lebo ne du kunan ene ki ene ki ma lebo ya du kunan yi ma joma na ma ci to emi gide abajo allah tabaaraka wa ta'ala imudu mu aka kini tiam ko jo ko ane liaba ojo ko ane liya ojo ko ane iliaba yatabarra'u almatbu'ina min at-tabi'ina amena lebo ama kwa buku ma cha lebo ma manya ti ni gwo bola mate manya jeje kama mamele iyo dudun ina be kuma aka kini amela ko ngamare buka kola bu kuma le kuma ire ke abo iyo dudu yazumuna annahum kanu ya'buduna almalaika eh ama maka kini amela ko ngama share ba kuma du duniya yi Allah tabaraka wa ta'ala iya iya tamela ku nini ame ame laiku ayi de ha abu gide shi ame mashara re me ne eh abu yi ame mashara re me ba kuma de duniya yi e. enga chan ka ame laiku anyaka ame laiku ya mai ni o ma don amelen subhanaka anta waliyuna min dunihim efe yologi se we ke chojo we se na shubi wa bal kanu ya'buduna al amal jenu marai amal jenu da gaskiya mu isa ka ci amela ko mararian yele tinye amela ko ngamole makpa maombe maka umu maamupe mawole ya mainihi ni be kuma nyawa mainihi ojo amaljenu unga mare amaljenu ma ya ma eto ojo ama ngoni numa are maka mare ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة ìsìlẹ̀tòlà akọ́fà ayẹ kí ẹlú pẹ́ ni àìdè nìyẹn kí wọ́n látà alábẹ́ni kí ẹni kí àkwàdẹ mùmúnẹ̀ ẹ̀wọ̀n kí àkwàdọ́gẹ́dẹ́ bá yá bá ajú takọjú ọ̀nà kí wọ́n wọ́n máa ń dọ̀ amụ abụgirarị amemumune gbamenwu ịka magharịla gbọdụ mamamde n'ọlọlama ọkanu bi ibaratin kafirin makọ maji yi a kini arimamarị oge na ịṅụla ya legogo akịrị bi abụgmararị ama n'ibi ọjọọ abụgmararị ama n'ibi ọjọọ abụgmararị ama akpa elile ami sehu lile abụgmararị ama ọnụ enyo karatu abekumara rẹ̀ ó nẹ̀ ilẹ̀ ọgẹ́lẹ́ máa dé kí iná kọlà gẹ́dẹ́ àgbàdé máa òkè òkè òkè òkè òbí àná ń pa kó jáká bá ṣẹ́n kárọ̀ gẹ́dẹ́ ìtàbálẹ̀ ánìkì kó bọ́dá alẹ́lẹ́ ìtàbálẹ̀ ìkùrán lẹ́yìn àmàlẹ̀ mi kàkiri jáde máa dọ́ àkíní nìsáwò áhàlì náà abúbulẹ̀ ibi kùmàṣọ máa ná ebìdí jáde olẹ́ àbàkọ́ àná àmáyá gẹ́dẹ́ kó jáká ìbò ká jẹ́ pípé kéjì tó àmàyà ọ̀gẹ́nà lẹ́dúgbìdé kùrán ìmàkọ́ tó ń wà láwù tàbárakà wata ala yẹni iya tubi anẹba mama dọ̀la ma pa kó mamúnwọ́ mamúnwánú yé ìbìlì báyìí tó ìbìlì ẹ̀ ṣe yìí ìbìlì onúgbò yà ṣáájú alóhun àti lọ́ọ̀kì dídá lè ìbìlì dídá lè mẹ́rin ìbìlì akàwọn ẹni ọyọ́ ṣàlùkò lè pa mẹ́rin kake ne ki oci adan jenan ene ki ali jiji adan jenan ene ki aci hun adan ya adan jenan ene ki aci sadaka adan jenan ene ki ayu cho yo aba kene ki ani tiru cho yo ko ka ya go wazi adan jenan e ko ne ke cho ru o ya adan jenan e do la ba ke tuji pe o ya adan jenan alkore ko yo ci pamele inna allaha wa'adakum wa'da haqq ọjọ́ tí alkóòlù pa mẹ́ alkóòlù pọ̀pá agùnmẹ́lé ìmúdé yé mi wọ̀wọ̀ àtùkù mẹ́mínúgbò àwọn tí alkóòlù pa mẹ́ alkóòlù èmì kò ṣe pa mẹ́ tí a kí ní ẹnẹ́gìrà rẹ̀ ẹnẹ́gìrà ròdì àbẹ̀kẹ́nẹ́gì àṣẹbọ́ ìyànà ọkọ́ ìyà ọkọ́ ní ehìlẹ̀ yọ̀nyọ̀ ìyà àánú mí ehìlẹ̀ ìyà ọjọ́ na ṣẹun mú ukawome akini mena bifa kumi gideo nyana du mume oyona yi kawome kume rimi kume kune umyana du mojona yi akini hi mecho gani kuna gbadu nkubu mena oyona akume chotigu kuna gbadu nkubu mena oyona mecho kuku na anadu mume oyona adukuku adukoba na menati sumikuchibili

illa an da'awtukum akoy ya mutama mudame fastajabtum li ame ayudon ngene ko ngati kunya ila ko me ho o yim ngadi ko tane da ko ko ngeru ngeta ko yim ona vera ta gere do ngadi invitation letter ngene dum swaji nga jaba yene ka don ni ame ka on ta ngale ni ama ma ame ma gbere oni ile imda ene ne da teje o jo igbo ma oro un ya du wi ibili di leta un eta kenyo kan yun ajo waji kwa da ubeta ligi puta ko ma du do ama ma do jo me akuna ju chojo ma ba yo ma wala ma yo le ne ne le taka me ko le me kuma shini goro la me ma ko ko da mo chola la e e o yesi mi ẹgbọ́ ẹ̀hùn lẹ́dọ́ aláàgẹ́ aago mẹ́ ọ̀kà ìṣẹ́ à àmútegí ní lè dúró àbóhù yóò lè dúró tó ìbílẹ̀ ìyá tùbí tẹ́jọ́ létà tàbí ìyá ṣe níhùn kí ni létà ìpẹ́ tàbí ṣe níhùn ènìyàn àmẹ́wùdọ́ jẹ́ wọ̀lá tẹ̀lú mú ní wọ̀lú mọ́ àwọn fúnṣẹ́kù àmẹ́gùn arọ́lá ọlá mẹ́mẹ́wọ́ arọ́lá yìí máa nàbì mùsùlùmí sùkún mí nìkan yá dọ́ ọjà dúdú nádàlà ọmọ ẹ̀yìn ní ọmọ àǹtí mi gbèsè kí amẹ́yànìkì dọ́wọ́ jàdùn a àlàrún obìnrin nínú ẹni nìyẹn agbóyin wọn lé ni nǹkọ́bù na kùmẹ̀dùmí ẹni kéjì ọjọ́ kùmẹ̀dùmí ti kúrò ní ayébá òkọ̀pá mẹ́rin ní abájọ́ ẹlùkọ́lọ́ ọjọ́bá ìbílí ya ìwọ̀n rẹ iye àkóhùn àmẹ́wọ̀n rẹ̀ lẹ́nu àbúrò kùmọ̀ ara rẹ̀ ń òun pa máa mú pẹ́ to Allah tabaraka wa ta'ala ne istabarra alladhina tubu min alladhina tabu adiko kabo kuma tuliboma manyamo maguba be kuma ja talibi malete to Allah tabaraka wa ta'ala ne wa qala alladhina tabu abukuma shamena lebo amoya amanya kolegire oja mokima makamala amọ́mọ́ kùmàtsálẹ̀bọ́ àtàmà kàtàmà dùmálà àmànyà kọ̀là yìí amọ́mọ́ kọ́lọ́ kàmọ́nà yìí kọ́lọ́ mà dùmálà àmànyà kọ̀là yìí wáyé ni lẹ́wọ́ anẹ́lẹ́ na kárọ̀tàn ọdún ni a máa yẹ́ dàbí sí kuma kó a dàbí túbà pọ̀dẹ̀tẹ̀bára àmínkùn àmà kí ni irú lẹ́mẹ̀ẹ́ ọdún ni a pọ̀dẹ̀tẹ̀bára àmínkùn àmà kí irú lẹ́ كذلك الله تعالى إنه آله يريهم الله أعمالهم حسرات عليه الله يا مكلم أقوم ما كلم أشكلا شيء وما هم أتنك ما دولا أتنك دون الله بخارجين من النار أدو دونا دهمان فدالة ما جيو جماعون أنيا تنك ما أشانيو إيه تركيا تبيننو anaghị ede we agakwa eche m ka anyị na-abaghị olomkwele aligwala mmadụ anaghị nke ugo ihe chadoro ojo ọ gaghị ede ka acha mụtọrị n'ọkọlọka keneke ka awa abụọ a kama mụta ọhama anyị ewego abụọ mejaka ndị cha ihe ogeleleni ha nye ne ada kewe ta ọha ele kene oṣù méjì ẹ̀ta akọlọ àwọn ẹlẹ́bùn mẹ́ta

wee ma eh, ya amoto agbado abeguma ati asikɔlɔ gi le ha ya ŋua turukuma ya ti gbe ko ye aliko tɔ alahu tabaraka wa ta'ala eni tsɛn nke wɔn gɛnɛ gɛdɛ esi ba adoɛ atanɛ kɛtadoro yɔtɔ na ihumɛ idɔŋɔnu iyimɛ samɔmɔ na يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين نعم. يا أيها الناس o ame amune ame amune ọgọdọ akacha amune ọjọ adọ adọ ọdọ emi abajo ile yegide na kaziri nọ abakpa ni alu kitabi inogelen ina ame amune kulu min ma fil ardi meju jẹun kido ja nẹyi mẹmu da aju jẹun kido ja nẹyi ba halalan yi halali mẹjẹ yi yi dukiti haramu mẹjẹ náà uyangi haramu aba ne kile kamu yake ci haramu da shagati ne duluke mu uyangi ki ci haramu to em da ba te bi suratul maida ino pe kenya buli doga aya keta suratul maida ina mela yele ci ci yan wala mdan amela ka aje kide dabolu ju yuji mu mai bi ejo allahumma lu yani حرمت عليكم الميتة والدم ولحم الخنزير حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله وما أهل لغير الله به والمنقلقة والمرقى والمرقوبة والمتردية والمتردية والنصيحة وما أكل السبع إلا ما ذكيتم وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا وأن تستقسموا بالأسلام ذلكم الفسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوهم اليوم أكملت لكم لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم ورضيت لكم الإسلام دينا ومن اضطر غير ومن اضطر في مخلصة غير متجانف للإثم فإن الله غفور رحيم نعم ya ya gidai Allah tabaraka wa ta'ala in suratul maida yani hurrimat alaykum almayta amela yake chumushi mamlu shelifa ume wadama ogale die mamlu shelifa ume ge walahmul khinziri abẹ́ akẹ́lá kùmàdíkù dámọ̀ ọha kùmàdúpa wàlìmọ̀ òkú òdẹ̀tù akẹ́lá kùmàwó olí kùmàdúpa wàlìmọ̀ ẹlà kì wọ́n kọ́ àtẹ afọ́gá ní mákìlẹ̀kú wà nẹ̀tí àtù abẹ́ akẹ́lá amẹ́lá jẹ́ bọ̀bọ̀ ìlà máa zẹ̀kéìtù zẹ̀kéìtù ma ó dọ́ha kọ́lá mẹ́ wà máa zúbí ha alànúsùbí ma yẹ ń dúkù ma dọ́ha ojú òdì wà ń tẹ̀sọ́kọ́sí mobil islam ni mọ́ ti haramu mú mẹ́gẹ̀ turukmẹ́ ní akúkọ́ alámìrí mẹ́ pàámà lẹ́ifá mẹ́tẹ́lẹ́dù àmì oníkà aláwọ̀ tàbárakà ọ̀tà ara tó lé àgìdẹ́ ẹ̀bọ̀ ìṣẹ̀hàlá ni ẹ̀bọ̀ àti haramu tó ẹni tí sọ́rọ̀tù máa ìdá ẹ̀lẹ́ àmùjẹun haramu ọmọlẹ̀ tó aláwọ̀ tàbárakà ọ̀tà ara ni yá ayíwá náà àmì àmúnẹ̀ kùlùmí máa fi àrùdì mẹ́jù jẹun ikúdó jáànẹ̀ halálà mẹ́kíyẹ́ dorúkú mẹ́ náà ṣàlẹ̀bọ́ ìbìlì nípa mẹ́ṣàlẹ̀bọ́ ọ̀pá ìbìlì ìnáhù lẹ́kùn tó lóòrin ìbìlì bá àdúhùn mubin ẹnà ọ̀là mẹ́jú gidi ohun ṣe yìí abúmi ajẹ́ àyìn àṣà àkà máa ń dáká ló وأن تقولوا على الله ما لا تعلمون إنما يأمركم بالسوء والفحشاء إبليكم إليما òun yàádọ̀ dà wọ́n mẹ́tẹ̀ kọ́lọ́ bíbí òun yàádọ̀ dà kú mẹ́tí yìí wọlfàṣà yìí máa ń kọ́lá abútabú ẹ̀yìn kèbìlì àkà wọ́n mẹ́tẹ̀ olúkú rẹ̀ òbìlẹ́gẹ̀ wà ń takóòrò ìbílẹ̀ àtẹ́nìtòrúkúmẹ́ náà kọ̀lá yọjọ́ máa láta àlẹ̀mú ọ̀làkùnmẹ́ máa nù máa ń kàkúgbọ́ ọjọ́ nìkún ọ̀làlẹ́yìn ìbílẹ̀ àtẹ́nìtòrúkúmẹ́ náà kà yọjọ́ aláwọ̀ tàbárakà ara yìí tọ̀tọ̀rálẹ̀ alhamdulillah àti gbé aláwọ̀ tàbárakà wọ́ta ara gbé kọjọ́ duwálì kàdé gidẹ́ gbogbo yọ́ ní yúká kàdé ọdọ́ gidẹ́ rẹ̀ inṣàláhù ọ̀fẹ́ kàgbọ́ kàgbọ́kùbí ọjẹ́jẹ́ kí èkùsí wa